والسلام ní ìṣẹ́gun lórí fìràáùn gbogbo àwọn tá ìkìlá nǹkan pátá nílé lóko mọ́tàgbọ́ alékè wọn lọ́ọ̀bà fún aníṣẹ́gun lórí wọn lọ́ọ̀bà gẹ́gẹ́ bí àwọn ètò wa a máa bá àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tá ń bá lọ́dọ̀ lọ́rin lóògùn ọlọ́ọ̀bà lọ́dún òní tí a ta máa fi ìdánilẹ́kọ̀ọ́ ni alkawal mufid ala kitab tawhid kitab tawhid kò náà ni tíra fi dáwà muhammadu nabi wahabi tó fi dáwà nílẹ̀ Saudi lónìí níbi ní Saudi lónìí tí wọ́n fi fìlú yẹn má ọlọ́run jí kó fà wá náà má ọlọ́ọ̀bà kìtàbù tawhid kíra ti ń kọ́wá nípa ìmọ̀lọ́run lọ́kan tawhid rububiyya tawhid asma wa sifat tawhid uluhiyya tawhid rububiyya ọlọ́run jí kó yíwájú bá ní sára ayé ẹ̀ lọ́lọ́ọ̀bà ولا قرآن الكريم سوف أفعني وعتلت باب قول الله تعالى باب قول الله سبحانه وتعالى حتى إذا فزع عن قلوبهم أتبعدك أبلغكم وكما قالوا ماذا قال ربكم أما ملائكة عما تلقوا بمودع كلهم كلا فأرزم أواني كي الله في سورة أبي فأتلم أبي ما سمع ما مني ثم بأمي بأي أيام ملائكة وجاء وعجاء كلهم wọ́n sojú ní wọ́n fi lórí sojú díẹ̀ ta ìdá fúzi à ń kóló bìhìn wọ́n àbáyẹ̀ nígbà tí ẹrù yẹn bá kú lára wọn wọ́n máa tẹ́jú palù padà kọlu sọ ọlọ́ọ̀bọ̀ náà lọ bá أن هذا من براهين الدالة على أنه لا يستحق أبن أن يكون شريكا مع الله آية في وعيكي ملك ها أنه لا يستحق صفوة كان أبن يرغم الله لأن الملائكة هم ملائكة وهم أقرب ما يكون من قتل الله عز وجل سبحان الله وصم الله باجو هم ملائكة هم سبحان الله باجو ما عدا خواص بني آدم يحصل أم عند كلام سبحانه وتعالى كله هي ما بقى يدخلوا بعد سرو àwọn ملائكة àwọn ni wọ́n súnmọ́ àwọn tó wọ́n jẹ́ pé wọ́n jẹ́ special people gẹ́gẹ́ bí àwọn ẹ̀nẹ́bí tẹ́lẹ̀ tó súnmọ́ lọ́wọ́ bá àti tó súnmọ́ lọ́wọ́ táwọn màláìkà ẹ wo bí sọ́lọ́wọ́ bá yẹn tọ́ka ọlá rẹ̀ gbadé àwọn màláìkà gan ọ̀rọ̀ lọ́wọ́ bá wò àwọn tó wọ́n súnmọ́ lọ́wọ́ bá jù náà màláìkà làwọn hamlatul arsh àwọn tó bí àlà ara sí ọlọ́wọ́ tó ní àmọ́ àgbọn ọ̀rọ̀ lọ́wọ́ bá olórí gbogbo ó máa Ọlọọba subhanahu wa ta'ala ìmọ́lẹ̀ ni ìjábò ìjábò ni Muhammad sallallahu alaihi wa sallam nígbà fi ojú ọlá rẹ̀ ọlá rẹ̀ subhanahu wa ta'ala tó wo ti gbogbo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó máa fọ̀ ọmọ mi náà ọmọ mi náà yọmọ mi yọmọ mi àwọn màláìkà abẹ́rẹ́ tí ó ń jà fún lọ ẹni tí kò wá sílẹ̀ sókè ní ọ̀dẹ́gbẹ̀ dòdòrè yìí ọlọ́wọ́ wá sí wáyé kùrán tó ń fi fún yóò àti yóò àsọ̀ tí máa parí ọ̀rọ̀ yẹn ìgbà yẹn hátà ìwà kúrò àǹkùrò bí i ẹrù yẹn máa kúrò ẹ̀rù tó bá wọn tó lè sọ́kùn yẹn wọn ìwọ̀n kí ọlọ́run wí wọn náà fi kọ́ ọ̀rọ̀ káwálù máa bá kọ́ ọ̀rọ̀ bùkùn kí ọlọ́run bá wí wọn àwọn ọmọ bùdá ń pe káwálù káwálù àkókò ìdílé ọlọ́run bá sọ ìdílé ọlọ́run bá sọ ọlọ́run bá náà ní àlàyé kìlérè òun náà lọ أودي هذا من البراهين أو حجة برهان الدالة على أنه لا يستحق أحدا أن يكون شريك مع الله لأن الملائكة يقولون الملائكة وهم أقرب ما يكون من الخلق لله عز وجل ma ada khawasul bani adam ita kan wasu special people nínú àwọn ẹ̀jẹ́ ọmọ níbi adama ya fi min ọdún da kalamin lọ́yẹ̀ subhanahu wa ta'ala kọ́za kí a kò rú báyìí máa bá àwọn tó kọ́ sọ̀rọ̀ kútu wa sí àti ọ̀rọ̀ ọlọ́ọ̀bá yẹn tó dẹ̀rù sí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá yẹn àwọn wa ń fún rẹ̀rìn lónìí láti mọ̀ pé ṣe náà sílẹ̀ rẹ̀rìn ká máa pẹ́ kí pátá ọlọ́bẹ̀ yọ láti pé àìmọ̀ من ده وينام رب نجد الله سبحانه وتعالى قوله تعالى حتى إذا فزع عن قلوبهم لذلك ولم يقل فزعت قلوبهم قلوبهم وعنتهم إذا أن تفيد المجاوزة ومعنى جاوز الفزع ما في يقول إبريم ونوكاون kárí ní ọkàn wa ẹ̀rùn yẹn azil al-fadl kulubihim kí wọ́n bá yọ ìbẹ̀rù yẹn kúrò lókọ̀ wọn al-khawf mufadi ó náà ní ẹ̀rù ńlá tí wọ́n lójú ní ẹ̀rù al-khawf mustamir láà ìsọ́mà fúgbà ẹ̀rù sọ́sẹ̀ lójú ní sáfẹ́ ìsọ́mà lọ láíláí ni ọba jẹ́ ọba jẹ́ ọba bọ́lá tẹ́rù yẹn mú alásùkò tó lọ sọ̀rọ̀ ẹ̀ náà ní ìdìbò wọn بنت فزعا وأصله نعود من الخوف وذلك كلمة يقول أرامة القول عن قلوبهم أي عن قلوب الملائكة قلوا كما ملائكة تدقين أن الضمير يعود عليهم بالدليل ما سيأتي من الحديث أبي هريرة رضي الله عنه سلام الله ما أصبح ضميره هم يضمير عن قلوبهم màláíkà ló fi yé wa pé ẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ wọ̀ nítorí àdífì tó ń bọ̀ wá kà nípa àdífì àbí orí rẹ̀ rẹ̀ lọ́ ànàwó wàlá àádọ́mí ọ̀kálùkù àlẹ́mú ìfìṣẹ́rù kùrán ní rọ́fún sẹ́lẹ̀ ọ̀dẹ̀ sẹ́n tó máa ń kọ́ ìfìṣẹ́rù kùrán tó ti kí fún wa bí àlẹ́bí Muhammad sẹ́lẹ̀ àbí wa pé àdífì àbí orí rẹ̀ ń tiwa pé àwọn màláíkà ní dọ̀míru ẹ̀rì fẹ́ sí kọ̀wá ọlọ́run sọ pé náà àyà fún ti sọ pé aṣọ kùrán kalẹ̀ ni ó lè bá àtàlàyé fún èèyàn aṣọ kùrán kalẹ̀ àyà fi kó lè bá àtàlàyé tí wọ́n yẹ nípa ìyàpọ̀ lórí ọlọ́run ni aṣọ kùrán kalẹ̀ fún ẹni ó lè bá àtàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́ fún èèyàn ìsẹ́n sura rẹ́tùn náà bẹ́ẹ̀ sí 64 ọlọ́run ni aṣọ kùrán kalẹ̀ fún èèyàn àyàfi kó lè bá àtàlàyé ìyapa ẹnu wọn fún pẹ́lú ìlú gbọ́nà sàdébí ló gbọ́dọ̀ àwọn màláìkà ní ẹ̀rù yẹn bà á ń kúrò bí i ẹ̀dùnmẹ́rì ọdún màláìkà ọdún yẹwà Allahu ta'ala alam nígbà wọn pé ẹnìkẹ́láyé lè mọ̀ kọ̀ á ń tọ́ mẹ́rin gbọ́dọ̀ kẹ́lú wa tọrọ fún wa kẹ́lú wa máa tọrọ fún wa wọ́n máa mú kọ́ máa mú ẹ̀yàn wà lẹ́gùn alágbàbá máa ń kòwé kan mọ́mọ́ wà alágbàbá kòwé kíyùn àwọn odò wẹ́wẹ̀wẹ́ àwọn odò afẹ́lẹ́lẹ́ odò àṣà nìkan odò ìjọ kàdúnà lọ́báwí àmọ́kọ̀bá òkú wí ẹgbẹ́ kíkùn wọ́n máa sọ pé alájì máa ń kòwé kan kí wọ́n ní omi ìlà áfíríkà ti tẹ̀yẹ̀ nì ní ara kíkùn kọ́ kíkùn ó ti tẹ̀yẹ̀ nì lọ lọ́kàn omi ìpàdé kíkùn rí o wọ́n sọ pé kíkùn ó sì tẹ́yàn nìlọ wọ́n ní omi làkọ́tì àtòdì ẹ̀ owó yẹ ní àwọn odò afẹ́lẹ́lẹ́ ẹ̀kọ́ àwọn odò kíní ha ògbókọ̀ṣọ́ gankan lórí àdúrà rẹ̀ máa yùn ní òkun ó sì tẹ́yàn láti ìgbàdé ìgbàdé tó kan òkun ní àná ìlọ́mọ̀ tẹ́lọ ó di yé orí bẹ́ẹ̀ mo jà wá gbọ́dọ̀ mọ́ tó gbòòrò bẹ́ẹ̀ ó di eyín gbàgbà níjọ́ tí mo pé kí abdulhakeem àbúrò kúrò lọ sí kíkù mo lọ sí badagry wọ́n lọ sí kíkù láàmì rẹ̀ tí máa ròyìn kíkù yìí ni bàbá ìlú ṣe rí omi lọ́lọ́ jàráì ọ máa wo mi ní tó fi kìtìmà ó sọ pé pẹ̀lú fọ́nà lọ́lọ́ pè ní àrí ojú rẹ̀ ó di ẹni tí kọ́ wọnú ọkọ̀ ẹni kọ́ tí wọ́n ti yìí ìtumọ̀ tó dùn ọ̀pọ̀ àgbà ojú mi ọ̀pọ̀ àwọn mi ò kúrọ̀ bá dé àrin gbogbo náà tó wájú tó wẹ̀yìn tó rìn kẹ̀kẹ́ máa fún mi kò sí di máa kò sí kẹ̀kẹ́ máa fún mi bẹ́ẹ̀ ni gbogbo ọmọ tó kọ́ àwọn ọkọ̀ bá bì mí wọ́n bì mí báwọn ẹni máa bí máa gbọ́ orúkọ tó pa mí yẹn bẹ́ẹ̀ làwọn ẹni máa bí náà kí láti yá ìgbà mi ó di yé wa ọlọ́wọ́ bá kó sí àmì ẹnì kọ̀ọ̀kan wa tó máa pé omi làpá kọ́lá ajé mú ní kí kúrí ẹgbẹ̀ náà kó ìwé bọ́lá ní kúrí ẹmà pẹ́ kẹyà rìn bọ́lá sọ fún tó owó èyí ojú ìṣẹ́ ni ojú àṣà wọ́n rẹ̀ bí ma ojú àṣà àti èyàn ti lè kó tó fẹ́ yẹn àbálẹ́bìkún ọ́ sẹ́yàn kó tó dé tukù tó kàn mí ó ní yẹwà ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹwà wá dé kíkùn yẹn láàárín òṣìṣọ́ àárẹ̀ òṣìṣọ́ ọwá lọ fún tẹ̀tẹ̀ ẹ̀mà ṣùgbọ́n orí yẹn kọ́ ṣùgbọ́n yẹn lórí ọwá tẹ̀tẹ̀ ẹ̀mà kápá mu nígbà tí ó mí nípa ọwá lọ fún tẹ̀tẹ̀ ẹ̀mà pẹ̀lú yàrin jẹ́ ní tí bá ti rọrọ̀ ànẹ́bí sọ̀sẹ́lẹ̀ kí bá ti ń pé ọ̀rọ̀ àfá kan fẹ́ ti lè ọ̀rọ̀ àfáwọ ara ọ̀ kùtùrà kí ẹ máa sọ́nù ni ọ̀rọ̀ ànẹ́bí kò ní ọ̀rọ̀ láti kùtù bẹ́ẹ̀ ilẹ̀ ilẹ̀ ìwọ̀rọ̀ sólè ẹ̀mọ́ máa ti jà níbi àtòjíṣẹ́ rẹ̀ ó di ọlọ́ọ̀bà àtòjíṣẹ́ rẹ̀ ó máa ti jù wọn lọ àfá àtọ́rọ̀ ẹ̀ bá ń tọrọ níbi àtòjíṣẹ́ rẹ̀ fine àwọn ọlọ́ọ̀bà ti tọrọ ọ̀rọ̀ níbi alẹ́ ó sì yé wa ó mú sáfọ̀rọ̀ ìwà náà. lórí ọ̀rọ̀ àlẹ́ kò sọ̀rọ̀ yàrá àgbóyè àwọn ọ̀pá eré ẹgbẹ́ àfáà ní ẹbí ìtòun ní ẹbí ìtòun fún ìdí ọ̀rọ̀ ànẹ́bí sẹ́lá ó sì rí dé ó di ẹwà bó ṣe rí ní ẹgbẹ́ ní máa ṣe rí ẹnàbí ọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn afáyọ bọ̀ ibà afáyọ bọ̀ ibà àwọn sábà kan bọ̀ ibà yẹn nígbà níbi sọpọ̀ láàrín sẹlẹ̀ yẹn náà àrùkùn àti ilà fi bẹni kùrẹ́ìzà ẹni kankan ní ọgbọ̀dọ̀ kí wọ́n á fi wà pọ́ńtà ọ̀bàdì kùrẹ́ìzà ó di ẹyin làwọn sábà gbà ọba wani ba su da ala ne ya zara ta kiro da ala annabi su ba kare da kan juni kare ba yara ne kuma ya su tuntu a ni kiro lo ba da kai ni salata kan da al mu'minina kan mawkuta ka ka dukin ka kalon kuma ka kalon bi magrib ne da ku kiya kuma bí ní àwọn tí wọ́n dúó kírùn ìrìnà gbọmọ yéjì bọ́lọ̀ náà ti kú dédé ó di bó ṣe rí gbẹ̀rẹ̀ nìyẹn bọ́lá òtà àlàálẹ̀ náà káyọ̀ tó ní dìbò èèyàn wò pé bíbí bíbí náà lè dúró lọ tó lè fi káyọ̀ rẹ̀ láti yìí. ṣé ṣé ṣe wà ó báwo lọ síbẹ̀ náà rè omi mi omi la máa fi ń ṣàlùwàlá tá a bá lè lo omi bẹ́ẹ̀ àárò mi bí àárẹ̀ ń sọ àlè omi kanra tó kan tẹ́ẹ̀mà wà yìí nìsín ibi wa ọ̀sáàbì nìkan ọmọ mọ̀kẹ́lì àlè ọmọrọ̀lì kéèlómi ìtàgé ọ̀sán nígbà ní gbogbo àwọn mọ́tò ìfúlá sọ wà mẹ́ni níbi sí ìdàlọ́lá wọ́n ti rí ẹ̀mà mìíràn ààrẹ ìsinú àwọn ààrẹ òṣìọ́ ìgẹ́rẹ̀ ìlà wọ́n ní ìsirí yẹn ni ó wọ́n á fi ìdàmù ó ní نعم قوله قالوا ماذا قال ربكم تقول كلا الله بعينيوي الجواب الشرط ومعنى قال بعضهم لبعض أما ملائكة ما بدور إنما قلنا ذلك لأن الكلام قائلا مقولا له يقولون يأسوا الله سبحانه وتعالى ولو جعلنا ضمير إلى فيك قالوا عائد على الجميع يقول يجب بمونون سبعين فأين معقولة لو تلوى سبعين ما أنا أي شيء قال ربكم على يكن تلوى بمسي أوديين حتى إذا فجع عن قلوبهم قالوا ماذا قال بكرة عنه فأنا أنت فاهمين وإرابع ماذا إلى وجه إلى أوجه ماذا ولا نقوم تقوى نيسه وإذا إرابع فوا ولا نقوم أصلا بأو سجين لساري báyìí ọlọ́run fún ní ìmọ̀ yẹn gbogbo fún mi lóga ni kẹsíre ni ọjà gbogbo jẹ́ dá ẹ̀yà gbígbé kó wà àwọ́ àfẹ́sí àkóbò àwọn ọmọ yẹn ẹmọ́ ọ̀tọ̀wọ̀ ọ̀tọ̀ gbogbo àwọn ọmọ yẹn o ó ní kíkọ́ nínú àfi mọ̀fólùbí bẹni fáyì fọ́ ó ní èyí ìdérí nìyẹn wallahu ta'ala alam sam ismu istifham mubtada wa za ismu mawsul ma ladhi ثاني ماذا اسم الاستفهام مرتب. من ما وباء ما بلوكني باء بلوكني اسم العواني ومثلها ماذا بعد استفهام أي من إذا لم تلق في كلام بلو مالك سبايك في مثل ماذا بعد الاستفهام ماذا تقول عليه ديري أو من إذا لم تلق في كلام وحارف سواء جاكروه قالوا قالوا عقو قالوا لصو أي قال مسؤولون أما تودي لو لهم والحق صفة مصدر محفوظ مع عامله صفة من قولهم سبحانه وتعالى أي تقدير قال قول الحق قالوا دلوا الله بأمسه ومعنى اتمار بأن الله سبحانه وتعالى قال قول الحق لأنه سبحانه هو الحق gbogbo ẹni pé ọlọ́run ọba tọ́mọ́dúnlọ ọ̀sọ̀dodo ọlọ́run ọba òun náà ni àlàákù ọ̀sọ̀dodo lọ́fà ẹ̀ lè rí ọlọ́run ọlọ́run kọ́kọ́ra wọn bí kuran ti fẹ́ láti bẹ̀rẹ̀ dókun kọ́lọ̀ kọ́kọ́ra wọn lẹ̀ ara o tí bá yíyọ ní rí ọ àwọn ọ̀rọ̀ takọ́ra ara o kò sínú kuran kẹlẹ̀ kó ló dé takọ́ra rẹ̀ ó di yé wa ọ̀rọ̀ ayé zọrọ̀ anuhu ilẹ̀ ilẹ̀ kò rẹ̀ sí ní sí ẹ̀dẹ́gẹ́rọ̀ ọba àfòdodo tó wọ́n ń gbọ́lọ́bọ̀ dodo ولا يقول ولا يفعل إلا الحق كنيس وكتان كتلتي نكتن كتلتي أبدو والعقل في كلامي هو الصدق في الأخبار كان كل بدون نور وينامي في كفاو يميروي أبدو يبينا لثري والعدل في أحكام أكل سبيل إنه دعجو قال الله تعالى كما قال الله تعالى وتمت كلمة ربك صدقا وعدلا الله يقول يولو باري ني وجدوات نديري نعم لا يفتر من كلامي قالوا على حقه أي قد يكون قوله باطل قالوا تقول أعبر وقال يقول سواء سجيه تقول يبيه أنا يبي يبيه بل هو البيان الواقع اللي على يمكن سلني فإن قيل ماذا ب... ما دام البيان للحق الواقع مرفوعا عند الملائكة أنه لا يقول معروفا عند الملائكة أنه لا يقول إلا الحق أما الملائكة كيسين كميديو إلا الحق ماذا ماذا للاستفهام كم بجروا جيد أما دام بيك ها أن هذا من باب الثناء على الله إليه هو أنه أن يكون الله سبحانه وتعالى بما قال في وأنه سبحانه لا يقول إلا الحق ولو باكي سنقل في الجدد قوله وهو العلي الكبير قالوا ولا ولا لو بتبقى جلو على العلي جلو الكبير بتبقى جلو أي علي في ذاته وصفاته ولو بقى ذاته ولو بقى كنيره منه صفاره ذات الله سبحانه وتعالى سبحانه وتعالى

òbí yìí mọ ọmọ ara ìtì clinic wọ́n yẹ́ pé ìkàwọ́ bọ́nú omi òkun tó bá kán ti bí fún nímà ìdárí professors are professor in language ìrora ọ̀sán tí a professor lábúdá ní àwọn languages mo ní faculty languages wọ́n ni pọ̀tíkà ní ìdọ́rákan ọgbẹ̀wò olùmọ́gbọ̀ kan àbí ìpínlẹ̀ olùmọ́gbọ̀ pọ̀tíkà ní olùmọ́gbọ̀ ní ẹgbẹ́ àpọ̀fẹ́sọ̀ ní fúlàní ní olùmọ́gbọ̀ wárí wárí ọmọ ọmọ wárí wá ibi fúlàní ní wọ́n ni wárí wá ọjọ́ ọkọ̀ ní yorùbá ó di olùmọ́gbọ̀ ó ní àpọ̀fẹ́sọ̀ ní nínú láńgbẹ́bí Eh, ní arabic àmọ́kù gbọ́ èdò wárì àkọ́lọ́ọ̀bá mi ṣùgbọ́n àwọn gbogbo jíjẹ́ ìdí ọlọ́ọ̀bá gbọ́ kò sí ìlú náà tọ́lọ̀ọ̀bá gbọ́ ọlọ́ọ̀bá ni àlàálìm ọlọ́ọ̀bá gbọ́ alágbójìsì ni wọ́n tó alágbójì ni wọ́n gbọ́ àwọn ọ̀gbọ́n kan báwo nàìjíríà nìkan anímọ́lá sẹ́rọ̀ rẹ̀ alágbójì nàìjíríà nìkan ẹ̀ ẹ̀ kan ọmọ ọgbọ̀dí náà ni ọmọ ọgbọ̀dí rẹ̀ ọmọ ọgbọ̀dí wẹ̀ bá ọba ilé ìbá ọmọ ọgbọ̀dí kábíyèsí ẹ̀rọ kábíyèsí báwo bá wà tí ẹ̀sán wọ́n gbé ọ̀sọ̀ àgbọ̀ ọláàfin ọlọ́run lọ yọ aláàfin láti káyé ẹ̀ pátá wọ́n fi wọ́ọ̀kì pẹ́ẹ́ntì ẹ̀wọ̀n fún omi àbíkẹ́ ọ̀sẹ̀ láti aláàfin ní ikú àbáyé yìí oríṣà alábìsí oríṣà yẹn ọlọ́run ó ní aláàfin gbèsè yìí ọlọ́run aláàfin ọba ọba yẹn ọlọ́rọ̀ yìí yẹn ó bẹ́ẹ̀ ojú ni at seventy years old tí mo gbé àwọ̀ tí mo yẹ kí n tó ti kẹrin ọlọ́run kó sànù ó di ọlọ́run bá ti bá ń dé ọkọ pẹ̀lú záàtì rẹ̀ pẹ̀lú sífà rẹ̀ lọ́run jẹ́ subhanahu wa ta'ala ọlọ́mọ sáfọ̀rẹ̀ yìí ọlọ́run bá náà sí kí ló báyà rí وكبير ذو كبرياء بجاني ولا عظمة الذي لا ينادي شيء ولا يكون قصين قسمة كافي وين قصي هنا وين وين akàdúrà ẹnìkan kí ẹ wá tẹwọ́ bọ̀nú ẹ̀kú mi wá kan kí wá ní omi tó kẹ́yìn ẹ̀yẹ́ fi wí orí ẹgbẹ́ kàdúrà nìkan ṣe ó ṣe ó ṣe ọ̀pẹ́ bẹ́ẹ̀ ni سبحانه وتعالى قريبا أي عظيم الذي لا أعظم منه هنا لما تبنى تبنى الله يكون ذاك لو قد باين صلى الله نبي كل مناسبة لا تبير عليه سعدي صلى الله نبي كريم وعلى آله وأصحابه أجمعين أبدا والله فلق فلق كلهم تبقوا علي قد تعليم لما في والله بمتعب شعب أسفل مزعب سبحانه وتعالى gbogbo wa náà mẹ́ta fún wọn lẹ́sàn rí mẹ́ta fún wọn máa fi ọlọ́ọ̀bà àwọn mẹ́ta ọba kòrónà tó fọ́ gbogbo wàhálà ìwà àkàkùn mẹ́ta ọba ṣááza zamani kòrónà wàrà àfáàtì wọ́n múlá zamani dàwátì wọ́n sọ̀làwátì wọ́n múlá zamani sọ̀làwátì wọ́n bí kọ́lé lè mìíràn kòtì من يقول بعدم كورونا يلعب بالموت هذا زمان كورونا والعتاد àkọta wáyé àkàkòrónà ni àti agbúrú orísìírísìí ọmọkùnlázalamati sọ̀làwàtí wọ dàwàtí láàzì kíláàsì ní kama sí àdúwà kama kírùn jama láti ma sàdúwà rídà bí kọlí mina kóòtù díẹ̀ tí bá rí nínú jíjí mú wa láti kàkàràmà man ya kúrù bí adami kòrónà yàrá abubil mauti ẹgbẹ́ ní kòrónà in fi kú sílé ni kòrónà ń bẹ̀wò ìjà ma fọwọ́ wa kama dé sí ìsúnmọ̀ tiwa láti ma fi sí kálà àdúsì nínú àbáfarawa قبل مضاعف الولاب سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نفسك ونتوب إليك وعليكم السلام تبقى كذلك ما في الشعب السنة أما صوة تعملوا سيسمك قولي نعم نعم يوم نعم الملك Hmm. pé ibi ìjáàbù ní orí ìlú pé ìjáàbù gàdá ní láàrin omi ẹ̀ pé ọdún ní kí ọmọdé bá wà tó wọ́n fúnra mú tó wà ní gbogbo gbádùn gàdá ẹ̀ ní ọdún wọ́n lè dúró wọn báwo ni dúró báyìí. kò àbá kò yé mi àtọ́kọ̀ alẹ́ pé kò sọ́jọ́ lè gbé kòrán yìí kúrò nígbà tí àyà ìjáàbù àwọn aṣọ àbíyà lóbìnrin wọ́n bí wọ́n bí àpò wọ́n yọ ojú àbí ojú nìkọsílẹ̀ àti ayé mú nìkọsílẹ̀ ń dàbò wọn so àwọn ni wọ́n pọ́tíìsì ọ̀rọ̀ yẹn tó wà ó di wà wọ́n máa ń sọ báyìí ọgbọ́ orí rẹ̀ lọ́pọ̀ tó sọ̀rọ̀ yẹn òye ìtẹ́lẹ̀ màálùmí máa ń kára ti kùrán di ráàyè ti káwà mọ̀kárà omi nàìjíríà iná fi ráàyè ti kùrán

àwọn èjì lẹ́lẹ́ ọ̀gbẹ̀rẹ̀ tí ẹjí ògbìnlẹ̀ dáadáa yẹn kò fi ẹjí tó ẹni tí náà ìlúlẹ̀ kò fi dédé tó ọgbẹ̀rẹ̀ tó máa sáàmì kìí sọ̀rọ̀ yẹn ni ó di ẹni kí àbójú yẹn ó di ni inú mi dùn pẹ̀lú alájẹ Dr. Professor nínú abdulkakir laro àti Dr. Ibrahim abdulmajid abdulbakir ti wo nígbà àtàwọn bọ́ wọ́n tú Kùránì yóò bá tó túnú ìfún yẹn ó ti dá pọ̀ jù ìgbà tó túnú Ahzab aya 59 wọ́n ní ọlọ́run sọ pé ìwà nábì sọ fún àyàwó rẹ̀ àtàwọn obìnrin rẹ̀ àtàwọn obìnrin mùsùlùmí wọ́n máa borí wọn pẹ̀lú jù bábá wọn ó sì máa kalẹ̀ ní túnú yìí kò ní láwọn nìkan máa lo borí wọn ìbílẹ̀ wọn nìbílẹ̀ kí ni kí ni kẹ́kẹ́rẹ́ náà sọ ìbílẹ̀ ni ó di eyín ìdíjú àgbà sí ìbílẹ̀ ìbílẹ̀ ìtọ́lájú borí ẹ̀ borí ni ó di wà àbúkọ̀ táwọn lárúgbẹ́ tu ọlọ́pàá bá sọ́ọ̀sì wọ́n ní kí máa lo ìborí ìjẹ̀lbáàbà wọn kí sì máa kalẹ̀ ìbílẹ̀ kẹta ló wọ́n ní mìíràn kí wọ́n wọlé àwọn bí wọ́n sọ pé ìkànnà ọ̀tọ̀ ọjọ́kọ́ wọlé ọwọ́ hijab ẹni kí tó wà láàrin ọwọ́ ọwọ́ orí ẹni kẹta wọ hijab wọ́n ní ìtọ́kọ́ wọlé àtẹ́lẹ̀kì ní ìjọwọ́ hijab àti ìjọwọ́ hijab wọ́n ni wọ́n yòdì ni ó borí ó ti gbọ́ pé which is òun òun wà inferior kí àwọn bá jẹ́ ní òdì kò sí aburú mẹ́ àmọ́ wọn ní jáàbù tó ń fi ní òdì lọ́la ní ìrù kíni àwọn jáàbù jáàbù òun ní fúnmi lẹ́sìn òun tí wọ́n mi ń jalè lọ́jà wa nítorí ọmọ mi wọ́n bọ̀ jáàbù náà wọ́n fọ́n tó wà wọn jáàbù ẹni rí ni wọ́n fi fi jáàbù yẹn jalè wọ́n bọ̀ àfúrásì ká ní bíbù náà ń pè ní ara ọ̀ wọ́n fún mú kàwà wọ́n á fi fún wọn pé tí wọ́n fẹ́ mú wáyé tí wọ́n mú wá tí wọ́n fún kọ́lá rẹ̀ máa fún máa fún tí wọ́n kọ́ mọ̀ fún ní koran ìgbà kan tí ó tí ń tí kò kọ́ sílá wọ́n á ń kọ́kọ́ wọ́n á fi sọ́rọ̀ àzáàbì fún ayà fi kúrò ní kọ́kà wọ́n á ka ó láṣẹ lọ́nà lọ́gbọ́n sọ́wọ́ ó láṣẹ lọ́nà lóòótọ́ mo bá ti bẹ̀rẹ̀ sí lo ìjáàbù mo ti fún ẹni tó jẹ́ rẹ́sítà rẹ̀ nínú ara ìjáàbù méjì fún tọkàn rẹ̀ ilé ẹsẹ̀ sí ìdílé àgbà gbogbo ìjáàbù yìí ọ̀rọ̀ ẹni jẹ́ gba àrùn ni ọ̀rọ̀ ẹni jẹ́ àrùn ni ní kùkà yẹn ti wà nínú ọ́fíìsì mi sí ọ̀rọ̀ yorùbá yẹn wọ́n mọ̀ ń kárí jẹ́ fáwọn kan lánàá àwọn náà tó lọ sí ó di wà mo wá rí pé kókó mọ̀ wà nínú ọ́fíìsì yẹn ń fẹ̀ dà ó di ẹbí lọ ní ọlọ́wà pọ̀lú wa ọ̀rọ̀ ìdí àkọ́mà kẹrì wọ́n ni ọgbàgbàlù púpọ̀ ẹ̀wà ẹwọ wọ́n ti àwọn ọba ọlọ́pọ̀ àsọwọ́ lẹ́sàn rẹ̀ tí bá rí kọ́rọ̀ yorùbá tí ẹni wọ́n súyẹ̀ sílẹ̀ wọ́n ni kó máa lo borí wọn kó borí sébù kó máa lo borí wọn náà sọ wọ́n ni kó máa lo ìborí jẹ̀lú dábàá wọn ó sì máa kẹrì so kò fẹ́ ìrẹ́ tó bẹ́ wọ́n ti fún jẹ́ pé ọlọ́ọ̀gálọ́pàá ọ̀sẹ̀ من جلابيبهم ó di yíwa bú ní ọmọ záfọ̀rọ̀ yíwa ọlọ́ba ọlọ́run kú sànúwà náà kíra màá tí mí nẹ̀ ọlọ́run ní kí rántí ọ̀rọ̀ yíò bí sọ̀rọ̀ yíò ní rántí rẹ̀ pé ọmọ fún fún fún nígbà tí tó bá sọ̀rọ̀ fún yàn tó bá fi hàn áìlú yẹ kí ní sáà ní ìdára yàn ju gbọ́lọ̀ ó di é bó ti lọ nìyẹn wallahu ta'ala alam náà